alhamdulilah èyí tí àwọn ń bára wa sọ̀bọ̀ kí a tó máa palẹ̀ àti kírun ìṣá kí ọlọ́run kó gbà ní ẹ̀sìn fún wa èyí tá à ń ṣe yẹ àmọ́ yẹ sẹ́rí ìsìláàmù wa ẹ̀sìn tó kún fún orí ni bọ́lọ́n bá ṣe èèyàn tí òun ṣe ni. rasulu karim sallallahu alayhi wa sallam ó ní ẹrú kan ò ní yẹ kò ní gbò lẹ́ni tí wọ́n máa kọ́ ládàá ìrúnlẹ̀ fún bọba kírun kan tó tún jókòó tí ń retí irun kejì àlàfo ìgbà tó jókòó tí ń retí irun kejì yìí wọ́n tún máa kọ́ ládàá pín kírun ó túmọ̀ sí pé bá a ṣe jókòó yìí sìn ládàá ẹni tí ń kírun là ṣe kí ni ìlànà gbà. kún ọ̀rọ̀ tó jẹ́ mọ́ ìrántí ọlọ́run tá a tún gbọ́ gbogbo ọ̀rọ̀ tó dẹ̀ jẹ́ mọ́ ìrántí ọlọ́run bí èèyàn bá ń gbọ́ wọ́n tún máa kọ́ ládàlẹ̀ fún ọlọ́kọ́ mọ́tò wà nílẹ̀ adánà o èyí tí a rán mi láti sọ fún wa ní ìjókòó wa tòní òun náà làwọn ọ̀rọ̀ tí wọ́n ti máa bá ní sọ táwa náà ti máa gbọ́ ọ pàápàá jùlọ orígun kan nínú orígun ẹ̀sìn wa tó jẹ́ márùn-ún ẹ̀yọ kan bẹ̀ tó pàtàkì lẹ́yìn ṣàhádà ìjẹ́rìí pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run ti ń ṣe ìrun kíkí òun ni wọ́n ní kí n bá wa sọ̀rọ̀ lé lórí bí a bá wo ẹlòmíràn wá lè wò pé ọ̀rọ̀ ọ̀run sàtúnkù káàtà sí nígbà tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá dìde tá a wá jókòó tá a wá kírun ọ̀rọ̀ ń tóbi jù bẹ́ẹ̀ lọ. irun tá a ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọ̀pọ̀ èèyàn yóò máa kí tọ́jà pé tó bá di dúwà kìyàmà ó ṣe é ṣe kọ́ máa rẹ̀ sàn rẹ̀ kankan. kìí ṣe gbogbo ẹni tó ń ṣiṣẹ́ òun ló lè jèrè iṣẹ́ ọlọ́mọ sálẹ̀ tèmi àtẹ̀yìn mẹ́ni tí ó jèrè iṣẹ́ dáhùn sí mẹ́ta lọ́mọ èèyàn ó pín sí nínú iṣẹ́ ṣíṣe àkọ́kọ́ ń bẹ ẹni tí ó ṣiṣẹ́ kéńké tàbí tí ó ṣiṣẹ́ rẹpẹtẹ tí ó jèrè rẹpẹtẹ ẹni tí ó ṣiṣẹ́ kéńké tí ó jèrè rẹpẹtẹ ẹ̀kẹta ẹni tí ó ṣiṣẹ́ rẹpẹtẹ tí ò ní jèrè kankan ọlọ́pọ̀ tó wá má àkọ́kọ́ tàbí ẹlẹ́kejì gbọ̀rọ̀gbẹ́lẹ́ yẹn dá kọ́mọ́tò wá mẹ́lẹ́kẹta àwọn kan ti ṣiṣẹ́ rẹpẹtẹ lánàá kò sínú wáyé o bẹ́ẹ̀ni àtẹ̀yìn náà bá wọnú sẹ́tẹ́ ṣe tá a fojú rí á rí nípa àwọn tó ṣáájú ti ṣiṣẹ́ rẹpẹtẹ ziyara tá a lọ ṣe tá a bá wo jabali fáwọ tá a lọ wò tá a ti lọ wo gáàrú ìrà tá a nàbí máa ń gùn lọ ẹ wò bí òkè yìí ṣe tó bẹ́ẹ̀ náà ni tá a bá wo òkè tóun bó ṣe ga tó ibẹ̀ lànà fi sápamọ́ sí nígbà táwọn kèfèrí tí wọ́n lé ẹwọ́ mòrìn tí wọ́n rìn láti bí ìrìn ọjọ́ méje èyí táwọn àbíbí wákàtí mẹ́fà àbí márùn-ún rìn tá a fi dé nígbà yìí òun lànà fi fèrè láti Mọ́kà lọ sílùú Màdínà wọ́n ti ṣe iṣẹ́ rẹpẹtẹ láwọn sọ̀hábà ètò wọn lọ́ọ́ ìtara rẹ̀ yìí. ọlọ́run sì kádàrà wọn sẹ́ni tó jèrè rẹpẹtẹ èrè rẹpẹtẹ gan kò sí tọ́ba sáyà kan oṣù tọ́lọ́run fi sọ̀rọ̀ wọn nìkan ọlọ́run sọ tí ọba sọ míì má ó tó wọn. ọlọ́run ní làkọ́dé rọ́ọ̀dì yẹn lọ́wọ́ alìlímù mi ibi yorùbá yìí nìkan ṣàjàrà ọlọ́run ọlọ́run ti sáwọn múmi nìkan àtẹ ọlọ́run bá wí àwọn ọlọ́run ni mo ti yọ́nú sí wọn lọ́jọ́ tí wọ́n dúró pẹ̀lú yà ànábì tí wọ́n ṣe bàyáàtì fún ọ táàtà ṣẹ́jára lábẹ́ igi bàyáàtì wípé bọ́bá ṣe kú lọ́kàn lójú ọ̀nà tó gbé dání àṣetà àti kú ẹ̀wọ̀n tí wọ́n tún gbà lọ́wọ́ wọn kọ́ ọ̀gbá ikú lọ́wọ́ tiwa wọn ò béèrè pé káfẹ́ mi wálẹ̀ bó ti yá àṣetà àti kú ẹnu ká ṣiṣẹ́ síwájú ọlọ́run ká kọ́ lọ́run fà á òun ní ta bùkátà sí ọlọ́run lèmi ọlọ́run ti yọ́nú sí wọn bá a bá mọ̀ títí nu wọn ẹ jẹ́ ká wo sàábì ara wa ìfíríkì ara áfíríkà bí wáyé Bilal al-Habashi ọmọ Ethiopia ni láfíríkà lọ́dọ̀ wa lọ́wọ́ òun ló ti wá wọ́n rà lẹ́rú lọ sí ìlú mọ́kà bíbá yìí òun lọ gba Islam lọ wà síwájú ẹ̀dá. àpẹẹrẹ wípé wọ́n sẹ́rẹ̀ kékeré wọ́n jèrè rẹpẹtẹ anábì ni wọ́n sílẹ̀kùn àlìjẹ́nà fún mi. mo wá wà àlìjẹ́nà ibi mo ti ń wà àlìjẹ́nà tí mo ń rìn lọ asimaru kọ́ra àtẹnáàlì àmàlù mo ń gbọ́ ìsísẹ́ bàtẹ́ nìkan níwájú mi ti ń kọjá lọ. anábì ah! ni mo wá kéèmà pé mo pe jìbìrìlù léèrè pé ta ni ọba àjẹ́ tí ìṣiṣẹ́ bàtà tí ó fún máa lọ níwájú mi lálùjẹ́ náà lọ́wọ́ oníjìbìrìlù sọ fún mi pé ìnáwó rọ́jò ló ń gbìnà bùnmátic allah akbar ọkùnrin kẹ́ni nínú àwọn àlùmọ́ rẹ̀ ó ní mo wá bi léèrè pé ta ló tọ̀ ọlọ́sọ fún un pé ìnáwó bilalu habashi bilalu olùgbóhùn bàtà rẹ̀ níwájú rẹ̀ ìgbà náà bìí darí délé ọwọ́ akẹ́sì Bilal bẹ́ẹ̀rẹ̀ Bilal ètí mo rí rè mò ń gbọ́ ohun ẹsẹ̀ bàtà níwájú mi láti náà mo wá béèrè pé ta ni onítọ̀hún ti lọ wájú mi láti jẹ́ náà wọ́n ní wọ Bilal al-Habashi Bilal ni níwájú rẹ̀ nú àlìjẹ́ náà iṣẹ́ wo máa ní tí mo lè ṣe tí ó tó bá arábìnrin wọn náà rò ó tiẹ̀ máa ṣe bìláàdù wà rò olú tóun lè fẹ́ sọ tóun mà òun lè wípé òun ò sí ẹgbẹ́ rí alábi tí a sọ fún abẹ síwá ẹsẹ̀ má tó tó lè ó lóun ò sẹ̀gbẹ́ níláyé bóyá ìgbẹ̀sẹ̀ ni tàbí fún sáré àfikún òun ó sè mọ́ra tóun bá sè mọ́ra òun ó sè àlùwàlá bóun bá tún sàlùwàlá tán mọ́ máa ń mà lẹ́nu mi wípé lè láhìn àlájà rọ̀kẹ̀ àtà pé mo jẹ ọlọ́run lọ́pàá méjì. ọ̀pá àrùn pé mo wà lórí ìmọ́tótó ní fọlọ́ anábì ni wọ́n sọ fún pé náà fọlọ́ sọ torí pé wa ọba wa ọba tó fẹ́ràn gbogbo ẹni tọ́wọ́ ronú ẹ̀ṣẹ̀ tó ronú pìwàdà síwájú ọlọ́run ọ fẹ́ràn gbogbo ẹni tí bá máa ń sèpà tó ọ̀rọ̀ àwọn afáàpọ̀ lórí ilé ìpè sẹ́bìlá ọ̀rọ̀ pọ̀ tí wọ́n sọ èyí tó súnmọ́ tọ́lẹ̀ tì lọ sínú ọpọlọ àwọn ọmọ kí èso yìí gbogbo àfa àwọn àtẹwà lòkù òun ni ìtí à ń sọ tó súnmọ́ ni wípé wọ́n ní kò túmọ̀ sí pọ́wọ́ àlìjẹ́ náà ṣáájú ànábì wọ́n lọ́lọ́run tó fi dá lọ́lá ni ṣé bá a mọ̀ pé òun náà ní wọ́n ṣáájú ànábì lọ mọ́ṣáláṣí pè ń aláàbò ọba náà ní ṣáájú akíbi ọba náà ní wà níwájú bákíbi ọba bá wà níwájú ọba sọ́lá ẹ lábọ ọkọkọ ìjọba bọ lákìgbé ọba bá sọ pé ọba ń kíyìn o ọba ń bọ̀ lẹ́yìn o sọ wá fún akígbe lọ́lá ju ọba lọ kò fún lọ́lá ju ọba lọ. àwọn tí wọ́n ṣiṣẹ́ rẹpẹtẹ nu tí wọ́n jèrè rẹpẹtẹ nínú wọn ni Abubakar wà báàbá máa kẹ́kẹ́ àyà kan tó fún wọ́n jèrè rẹpẹtẹ ọlọ́ni wa ma li ahadin indahu min ni'matin tujza. إلا ابتغاء وجه ربي لأعلى ولسوف يرضى الله أكبر níjọ́ tí Abubakar tọra Bilalu yẹn náà nígbà tí Umayya tọjọ́ gẹ̀ẹ́ tí ń nà nínà ìrira kó gbà Islam Bilalu Abubakar wà kọjá mbẹ kí lọkùnrin yìí ṣe tẹ ẹ fi jẹ yà wọn nítorí pé ó ti di kọjá asọ ìtura bá sọ bẹ́ẹ̀ fún mi pé wọn fẹsẹ̀ àwọn bàbá yẹn lẹ́yìn ọlọ́sí ẹ̀sìn àjòjì ní làwọn fi ń na Abubakar ní sẹ́bẹ̀ ẹrú yìí ni ọ̀dà tí ẹ lè ta àti ẹ̀sìn rẹpẹtẹ nù wọn làwọn ta ọ̀dà èlò lẹ́fẹ́ ta sẹ́wọ̀n kó ti di ta rírá wọ́n wá gbé owó tó pọ̀ lérí bìlà nítorí kí wọ́n má bàa rà wọ́n lè má jẹ́ yà Abubakar sì kó owó lápò ó kó má yà lọ pé òun rà á bilaadu wọn túlẹ̀ wọn bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé abubakar kó wọn máa lọ lé ẹ̀ kó wọn lọ máa ṣiṣẹ́ fún ṣiṣẹ́ fún ọ̀gá tọ́ra yọ lọ máa ṣiṣẹ́ sìn kí ni abubakar wí olóhùn ọ̀rá nítorí kó lè jẹ́rú òun ọ̀rá nítorí wípé ọjẹ́ ẹrú sí ọlọ́mù ọlọ́run yẹn sọ fún pé lóòótọ́ ni òun mẹ òun mọ abubakar iṣẹ́ tí wọ́n ṣiṣẹ́ sí ayé tó yẹ kẹ́lùbọ̀ kan wà ká sọ́ra fún pàápàá lórí iṣẹ́ àbí ṣe yìí kọ́mọ jẹ́ pé sẹ́yárì mi ni ó bàjẹ́ máa lọ ẹlòmíì ti bẹ̀rẹ̀ sẹ́yárì mi láì ti sẹ́yárì ẹlòmíì kẹyìn mẹ́ta ọkàn méjì ṣe èyí ló fi máa fẹ́ egun ni sọ àǹfààní tẹ́yìntọ́ ọkàn fẹ́ ṣe bí òṣè sẹ́yárì mi torí kó lè délé kó lè lọ pé lóòótọ́ lọ sẹ́yárì tó lóun ó mọ̀ ọlọ́run ní kẹ́ni kọ̀ọ̀kan wọ́n dúró rí sẹ́ wa ká má jẹ́ kí sẹ́yárì mi kọ́ bá sẹ́ wa jẹ́ ọlọ́run lọ́ mọ iye fọ́tò tẹ́lómi ti yà lójú ọ̀nà àti fi hàn lé pé ìgbà mo dúró lókè àràfà rè ìgbà mo dúró mùsùlùmí àlefà rè ìgbà bọ́lọ̀ bá lòdù ńkọ́. bí wọn bá ya ara rẹ sínú fọ́tò tó lódó lókè àràfà tọ́wọ́ máa lòun ọ̀gbá kí ló sì fọ́ lọ́wọ́ fún àbáyá ara rẹ táwọn èèyàn ọmọ kan lọ tọ́lọ̀ ló gbàfẹ́ rẹ. ó tóbi nínú sẹ̀mí ayé èèyàn ju èyí tá a fẹ́ máa fi àwọn èèyàn lọ. a gbọ́dọ̀ fún sẹ́hánì asíwájú ẹ̀dá ọlọ́run ní ẹ lọ sọ fún pé àwọn tí ó ṣiṣẹ́ rẹpẹtẹ nù àwọn tó jẹ́ pé wọ́n máa lè ahàdí ní ìdáhùn mí ní ìmọ́tì tó ti sá. wọn ò retí ìdára kan tàbí kankan kẹ́nìkan ó fi san wọ́n lẹ́sàn-án dáadáa tí wọ́n ṣe. abubakar ò retí ẹ kí ni retí ilẹ̀ abutaka awájú irọ́ bíi rà. ìtàn wọn máa ń wà lójú ìlú ọlọ́run ìgbó ọlọ́run ó sì yọnu sí ọlọ́run ẹ̀ sọ fún àbákìrì pé wàlà sáwùfà yà wàlà sáwùfà sáwùfà ìjọ àlìkàmà ni ọlọ́run ní àsìkò kan bọ̀ tí ọ̀pẹ́ mọ́ táwọn ọlọ́run ọ̀ yọ̀ọ́nù sí àbúbákẹ́ ọ̀nà kò sí tó tó bẹ́ẹ̀ lérí ìjẹ́ fún yàrá yìí ọlọ́run ó torí ẹ̀sọ́ àyàkálẹ̀ pé ayọ́nù sí ọlọ́run sàlẹ̀ sàánú ẹ̀ kọ̀ọ̀kan wa àwọn tí wọ́n ṣiṣẹ́ rẹpẹtẹ tí wọ́n jèrè rẹpẹtẹ ìpín kàdé ọlọ́run mọ̀ ń bá bọ̀ yín wọ̀ bẹ̀ ẹ̀lú ìtọ́lọ́mọdé níwí ìpín kejì nínú àwọn tó ṣiṣẹ́ rẹpẹtẹ wọ́n jèrè tẹ́tí ọwọ́ náà sàhábà tẹ́fẹ́sẹ̀ rẹpẹtẹ ní ẹsẹ̀ èrè díẹ̀ tẹ́ ń ṣiṣẹ́ díẹ̀ tẹ́ ń jèrè rẹpẹtẹ iṣẹ́ wọn kọ̀ arákùnrin kan lójú ayé anabi sallallahu alaihi wasallam anabi jókòó pẹ̀lú àwọn sàábẹ́ méjì kan wọ́n jọ sọ̀rọ̀ ọkùnrin yẹn gun kan gòdè ó gun ràkúnmí ẹ̀dẹ́ anabi ń wò lọ́ọ̀kan anabi wọn sọ fún ọ̀sán abẹ́tẹ́ jókòó ti wípé ka anna dhaka rajul yẹtẹ́jì òdàwà ni ọkùnrin tí ń bọ̀ lọ́ọ̀kẹ́ yìí bí ìgbà gbọ́dọ̀ wà níbọ̀ wọn ò mọ́ àwọn yóò kú wo wọn níbẹ̀ ni akínsìlà nábì kìí sojú bá nábì ṣe ní pé ń bọ̀ òun náà dìde pé gbogbo tí ọba máa bá bọ̀ yóò bá wa náà lóru kọ́ mọ́ bá wa ní ìjókòó ànábì dìde àṣà àbí náà ti dìde pẹ̀lú ànábì wọn dúró lẹ́yìn ọkùnrin yẹn ń gbà wájú àwọn ń bọ̀ wá síwájú ànábì ìgbà olódò ànábì ó ní arákùnrin ọba ànábì léèrè ànábì bí léèrè pé yàrọ́jù mi ni àyìnà wà ilà àyìnà yàrọ́jù níbo ló ti ń bọ̀ níbo lọ lọ ìwà arákùnrin arákùnrin yẹn ni àdàmì máàlì wà áhàlì wà àṣírátì ilà rọ̀ṣùlìlà mo fóonlé mo fowó mo fi dúkìá gbogbo ẹbí ará mo gbé ẹ̀dúlẹ̀ nígbà tí mo gbọ́ kọ́lọ́ọ̀gbọ́n ìṣẹ́ kàdìdì òjíṣẹ́ yìí ni mo wá ń wá káàkiri tí mo wá wá ànábì ní lakọni wo fẹta bẹrọ sóòlì la Ọlọ́run ti kí ọ o ti ṣe dèbè òjíṣẹ́ Ọlọ́run èmi tí mo dúró wájú rẹ èmi lè òjíṣẹ́ Ọlọ́run arákùnrin yẹn ni dúlẹ́rì alẹ́ islam ilé ànábì dùn mí níwèé islam ọ̀fẹ́sì islam ànábì sọ fún pé alìsílám àtẹ̀síadà allah ilaha illallah wa anna muhammad rasulillah wa tuqima as wa tu'ti az-zakah watasuma ramadan watahujja albayt anabi kan orígun ẹ̀sìn márààrún ọkà fún pé ìsìláàmù ẹ má jẹ́ àsìkò ẹlòmíràn máa tán rẹ̀ tí wọ́n bá ń dúró àwọn sẹ́ẹ̀sì fún yóò fún ìgbà tó orígun ẹ̀sìn márààrún bá ti pé òsì tọ́ka òun pẹ̀lú yòókù ma ńgbọ̀ bá fẹ́ kọ́lé okun wọn bọ̀ bílà mẹ́rin kọ́ wá pàmò ìwọ̀n abọ̀ sílẹ̀ kó o ti kọ́lé wọn náà gan ọ́n mọ̀ kó ń yẹ̀yẹ́ lọ́dà lójú àwọn èèyàn òun yẹ ìyẹn ní ọ̀dà nígbà tí yẹn bá rí kúrin orígun fúlà mẹ́rin kalẹ̀ tọ́wọ́ pa àwọn yẹn pé mo ti kọ́lé ẹ wá bá ń sí àwọn yóò wò pé nǹkan sara lé ó mọ̀ pé orígun fúlà fúlà mẹ́rin tá a rí kalẹ̀ ó tún kù káàtà ká fi bíríkì búlọ́ọ̀kù ká fi ká fi tó ká kàn ká tún dá gbogbo àràbá yìí sí nígbà ló ṣe fi hàn bí ilé ó mọ̀ pé ẹ̀sìn téèyàn bá dúró tó àwọn fi gbogbo táwọn ẹ̀mí ju aníwèé yòókù kó kún tó dó lórí orígun márùn-ún àbọ̀ àbọ̀ ni ìtàlọ́ mi fi kàfúndó náà ni wípé ọ̀sẹ̀sẹ̀ ìgbà síláàmù ni ànábì máa bá àwọn èèyàn sọ̀rọ̀ lóbi wọn gbígbàgbọ́ wọn ṣiṣẹ́ kí ni wọ́n ṣe máa nígbà tó dé tó lòun fẹ́ islam náà máa sọ fún wípé tó tó ti á ṣe ájì ó tó wá ṣe yìí

ala hamati ìpà ọlọ́ba lọ́dọ̀ ọmọ pàkọ́lẹ́ lẹ̀ anabi sọ fún ansa abẹ́tí ẹ̀ lọ́dọ̀ ẹ̀ pé ẹ̀ dídé ìlà àkìkùn ẹ̀ ọ̀dẹ̀ láyé nǹkan pọ̀ ọ̀rọ̀ wà lábẹ́ ilé ọ̀nà anabi ní ẹ̀ dídé ẹ̀ lọ́ bọ́ máa yá yìí ẹni tí kò tí ì gbọ́dú àtẹ̀síadà ala ìlà àìlàtà kí lóò anabi pè fún ansa abẹ́ ọmọ yá ẹ̀ ọ̀dẹ̀ láyé òun náà lọ́rọ̀ tọ́ tọkẹnu anábìlẹ̀ lọ́mọ màyà yìí wọ́n lọ bá wọ́n gbé dìde wọ́n gbé jókòó wọ́n láti sọ fún anábìlẹ̀ pé ọkọ̀dọ̀ kò fi dọ̀ àlẹ́ yìí ọlọ́run ti gbẹ̀mí ara kù anábì súnmọ́ anábì súnmọ́ ó wò ó títí nígbà ó wò ó ogójú kò lọ́dọ̀ ẹ̀ àwọn sàbẹ̀ wọn bá anábì lẹ́rẹ̀ pé kí ló dé tó fi gbójú kò lọ́dọ̀ arákùnrin anábì nígbà tẹ́ gbé jókòó tí mo ń wò mo rí màlẹ́kà lọ́dọ̀ ẹ̀ yòókìlà ó sàmàrọ́tà mẹ́tìmárì jẹ̀nà tí wọ́n fún léṣọ àjẹ́nà jẹ. <laughs> ẹ̀dùn iṣẹ́ títí kí ló jẹ wọ́n fún léṣọ àjẹ́nà wọ́n fún jẹ. olùmọ̀ wa béèrè pé kí ló dé kò tí ì kírun a kà sọ fún pé ìrun bẹ kéèta rẹ kọjọ sàká kò sí àjì wọ́n ní inú tó wíwí pé òun ti gbà òun ó lọ máa lò ó ikú ni ọ̀jẹ́ ká mọṣẹ́ lẹ́yìn àníyàn àníyàn náà lọ́lọ́run ní ká tẹ̀lé kọ́dẹ̀ ní tọ́lọ́run nítorí pé tí ń bọ̀ ebi lọ pa dọ́dọ̀ rẹ̀ tí o sì padà tí o ní tí o jẹ mọ bó o sáfẹ òjíṣẹ́ tó wọn òun fẹ́ gbà òun fẹ́ gbà fàfún òun fi ẹ má jẹ mi kébi ọlọ fi ní ká mú èso náà wá ká máa fún un anabi ni kí wọ́n jẹ hasẹ wọ́n fún aṣọ di wọ́n gbé wọn lọ sí rasulu sì bá wọn lọ wọ́n tẹ̀lé wọn lọ́bi tí wọ́n ti sè yóò tún jẹ́ kọ́ fún gbọ́ àwa tí adé oníkéwù ẹlòmíì tí wọ́n bá ti fẹ́ sìnkú àárẹ̀ abẹ́ tẹ́ǹtì ni àwọn àfáàmọ́ ń sá a sì hàn mí ládámọ́ra wa ni nínú ẹ̀tọ́ tí ọmọ ìyá wa tó kú tó ní lọ́dọ̀ wa òní ká tẹ̀lé débi tá a ti sìn ṣùgbọ́n ẹni tó yọ dẹ́wò kọ́sẹ̀ gan ni ọkọ máa sáré àdáwájú pé èmi ni àfa pàtàkì ládùúgbò yìí ẹ máa jẹun abẹ́ tẹ́ǹtì ò láwọn sáré lọ. àwọn òpè mi láti sọ ọ̀tọ̀ rárá mọ̀jọ wọn bí wọn òpè mi láàfà àwọn òpè lọ́mọ tí ó sáré ka múnú méjì o wọn ò lè bínú ọ̀rọ̀ tèmi àwọn àbẹ́ ìbínú sí mi torí wọn máa wò pé ọmọ kí ó náà lè yàrá wa ni bẹ́ẹ̀ ló mi bá sọ nìkan ló lè mú ó lè mú bínú lọ anabi tẹ̀lé nígbà ó dé bi sàárè rẹ̀ anabi ó dó díẹ̀ a ah, ọlọ́run akọrin yìí ọ̀sọ́gbọ́n náà kájọ náà ó náwó ọkùnrin mina ladina amila bi kọ́lé wà ó jìlá bi kẹfẹ́ ọwọ́ àmínú ẹni tó ṣiṣẹ́ kéńkéń tó jẹ́ ìrìn lẹ́pẹ̀tẹ́ ọwọ́ akáyà kan níbi níbẹ̀ jọ náà pé tọrọlọ́ọ̀ni alẹ́ bí na àmọ́nù gbogbo ẹni tọ́gbà ìgbàgbọ́ tọ́jẹ́ pé ọgbà wàlàmù yálìbísù ìmáàna òǹbẹ̀bọ́ọ̀lù tọ́jẹ́ pé bó ṣe gbà lódìdí olóògbé lọ síwájú ọlọ́ tábò sí kankan òró tí òró pọ mọ ṣàpáwá sí ọlọ́kọ́sá àánú wa ọlọ́ni wùlá yìí kẹlẹ́ wùlé amú wà hùn mọ́ ṣáàtì wa ọlọ́kọ́sá láì sàánú wa ìran kejì nù ẹlẹ́kẹta tí mo fẹ́ wọnú ọ̀rọ̀ ọ̀run òun lẹni tí ó ṣiṣẹ́ rẹpẹtẹ mọ́tò wa mọ́ wọn tọ́jẹ́ pé kò ní í jèrè kankan ọlọ́mọ tó wàá mọ̀ ọ́. olú rasúlù karim sallallahu alaihi wasallam mo bá débẹ̀ ni pé bá bá sọ̀rọ̀ ọ̀run àmọ́ wò pa àti ń lóòótọ́ là ń kí ìjẹ́ ibi tí sòrò wà nù. ẹlòmíì ọgbà láàdá bí àdìsí tí mo fẹ́ kà yìí tó jẹ́ pé ọwọ́ ara rẹ̀ náà ní fi ba láàdá àrùn rẹ̀ àtàwẹ̀ ní mọ́nìlì muflis ṣé ẹ mẹni tó tó sì jù tálákùtà tí ò ní kankan nù yín ansa abẹ́lẹ̀ àmà innal muflisa min ummati innal muflisa fina man la dirhama lahu wala mata amẹni tó tó sì jù nù wa ẹni tí ò lówó tí ò ní kankan kankan olólùsí nù wa ànábì ní òye yín olóńkólósì àìní kankan láyé ìṣe ké òtúmọ̀ òsì lọ́dọ̀ tó ń hùn. سبحانه سينوني إن المخلص من أمتي يأتي يوم القيامة بصلاة وزكاة وصيام ويأتي قد شتم هذا وقذف هذا وضرب هذا وسفك دم هذا حتى إذا أخذ من هذا من حسناته ولهذا من حسناته حتى إذا فنيت حسناته أخذت من خطاياهم فطرحت عليه ثم طرح في النار عياذ بالله arábìnrin ní tálákùtà lóòjọ́ mi yóò lè jọ àlìkìyàmà bisolat yóò múláàdá àrùn déwà gàgà tí yọ pọ̀ wàzakat yóò múláàdá sàkánà rẹ̀ rẹpẹtẹ wọ̀síyà yóò múláàdá àwẹ̀dẹ rẹpẹtẹ ṣùgbọ́n wọ̀nyá ti kọ́ńtíṣàtà màhàlá. ní bàbá túwò iṣẹ́ ẹ wò wọ́n bá kọ́ ọ ti bú ẹnìkan láyé ẹ máa já kìí sí ma nífẹ̀ẹ́ lójú kálukú wọn máa wo ìwọ̀n ma kó wò wọ̀ pé kálukú wọn máa jọ̀jẹ̀ pé ṣé bàlá dáníwájú ọlọ́mọ ẹ̀ ọbẹ̀rẹ̀ látòrí sí àtàwátà ń gbọ́ anabi ni yóò wù ládàá bí yóò wù sàkádé yóò wù àwẹ̀dẹ ṣùgbọ́n bàbá ń síwò owó ẹsẹ̀ rẹ̀ wọn ò rí wípé kò ṣàtàmá hàdà ó ti bu láyé kọ́ ó ti gbé àgbésọ sí ẹnìkan rí láyé ìtọ́jú rí ọ̀tọ̀ ti gbàgbé sọ pé a tọba ọ̀rọ̀ aláàdé àká àtàlàtẹ kọjá lọ́nà ìpínlẹ̀ náà nílẹ̀ àgbo mọ́kànlá ọ̀rọ̀ lọ́mọ àti ẹ̀dá àwọn àti ọba àjìjẹ́. bẹ́ẹ̀ni ọba fẹ́ rájì ìmúdélé ó kì àtàrọ àtọ̀dọ̀fin náà lọ téèyàn bá ti fi ẹ̀mí ilẹ̀ tí ń darí ẹ̀ bó ṣe wù lórí iṣẹ́ yìí ọlọ́mọdé àṣòfo anábì yóò dé lẹ́ni tó ti dọ́ba gbogbo yàn ni wọ́n gbé sórí òṣùwọ̀n èèyàn méjì nìkan òun ni olùkọ́ àtòbí olùkọ́ àtòbí nítorí pé wọ́n gbà wípé wọn à ní náà yàfi lójú ọ̀nà tàbí wípé afẹ́ kọ́ni afẹ́ tọ́ni lẹ́yìn ẹ̀ báyìí ẹni tọ́ ọ̀nà wọn ni wọ́n pè wọ́n gbé nínà sórí òṣùwọ̀n ẹsẹ̀ rẹ̀ wọ́n fi orí òṣùwọ̀n ṣàkóso náà fẹ́ dájọ́ bí ọlọ́ọ̀ba ọlọ́ọ̀la dájọ́ nínà tọ́ náà wọ́n wà àwọn méjèèjì wò téèyàn bá ti lè ju ẹsẹ̀ lọ́wọ́jú ọlọ́run ó ti ro ọ̀daràn òun lọ́lọ́run fi sọ pé wà má àdàrà kà má yẹ̀wò mú dì í thumma má àdàrà kà má yẹ̀wò mú dì í ntí jẹ́ yẹ̀wò mú dì í nílọ́jọ́ ẹ̀san tí wọ́n mọ gbogbo nǹkan ó ti ó ní ní àlìkí àmọ̀ tó ti ní ẹnìkan rí wà á kàlà má là ága ó tún wọ ẹ̀sẹ̀ bó ti jẹ owó ẹnìkan lọ́nà ìtọ́ ètò burúkú níbi tá a wà yóò. anábì ní gbogbo ẹnìkan nù yín tí ìkọ́ọ̀lì alálàájì àdìsù sọ̀hìnì ní àdìsù ọlọ́láàfíà ni ká wa ẹlòmíì ò tún wọ̀ pé chance kiri kan bọ́ kódà a wà yìí èyí mú lúkọ̀tọ̀ yìí nínú tó yẹ ká ẹ ti gbọ́dọ̀ ni èyí rí nǹkan yẹn nínú tá a wà o kọ́ ọmọ sọ pé orí nǹkan yẹn ọba àpò ọ̀ràn o èyí èyí rí kan ẹnu ardul haram ilé ìwọ̀láwà yìí nítorí rọ̀mọ́pọ̀ igi ibẹ̀ àgbọ̀dọ̀ já ewé ibẹ̀ àgbọ̀ tó wù èyí sì rí kankan ẹ̀kọ́ bó òtútọ́ di tiẹ̀ rárá o. Ànábì ní ẹnikẹ́ni tí ìkọ́lẹ̀ hajj kí ló ń pè ní ìkọ́lẹ̀ kí ní dúdú táwọn ẹlòmíì ti rà inú wa tí wọ́n fi mú. ẹ máa fi mú bòrí ẹlòmíì ti kàálé lárúbáwá tó ní kì sara sí àjì kì í sara sí àjì bóòlù kọ́ọ̀lù bá jẹ ẹ bá ti dáwọ́jú ọlọ́run ti dẹni àtẹwọ́gbà ìkọ́ọ̀lù tí lárúbáwá máa ń lò ó fún nígbà tí wọ́n máa ń gun ràkúnmí wọ́n máa ń lò ó òun ni wọ́n fi máa ń de ràkúnmí lẹ́sẹ̀ mọ́lẹ̀ tó wọ́n aṣọ ní tọ́gídẹ̀ kiri ṣé wọ́n fi ń dera fún mi ní kíni lẹ́sẹ̀ mọ́lẹ̀ kọ́ mọ́ bá a lọ ní ti torí wípé kò ní níbi tí wọ́n fi sí bẹ́ẹ̀ mọ́ kàn fi orí tí a bá ti débi wọ́n ti dúró òun wọ́n fi de ràkúnmí lẹ́sẹ̀ mọ́lẹ̀ ilẹ̀ lórí lọ lọ gbogbo owó lé lórí wọ́n dára láti wọ jímọ̀ lọ. sọ́dọ̀ náà wà ní wọ́n sọ́dọ̀ kéyìí alálàájì tó bá mú un tọ́mọ bíi kọ́ọ̀lù alálàájì ẹgbẹ́ tó sọ di tiẹ̀ inú ọlọ́run ló ti pọ̀ tó sọ di tiẹ̀ kí mo bá débẹ̀ òun náà lẹni tí ó ṣiṣẹ́ tí ò ní jèrè ọlọ́mọ tó wà mọ́ tọ́ba wa ru ẹsẹ̀ yìí dé ó dowó ẹnìkan ó bú ẹnìkan á bú tiẹ̀ padà ohun tó lọ́wọ́ ó ṣe ni pé wọ́n lọ bùnú ládàá rẹ̀ wọ́n fún ẹni tó wọ́n bùnú ládàá irun wọ́n fún ẹnu ẹ tó lù wọ́n bùnú ládàá sàká wọ́n fún ẹni tí ọ sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn tẹ́wọ́n wá gbogbo ládàá rẹ̀ tán tí ẹ̀ṣẹ̀ tún kù lẹ̀ ó kì í fẹ́ tí mi ní kàtọ̀ yá rẹ̀ ẹ̀ṣẹ̀ tàwọn onítọ̀hún àwọn àmà bù àgbà pọ̀ mẹ́sẹ̀ só mọ́tò rẹ̀ àfi dáa yóò sì sọ́nu náà lọ́rùn sábà ó tòsí àbí ó tòsí àdánilẹ̀ tó tòsí ìran kanu ọlọ́run máa tó ẹni àtẹ̀yìn mọ́ ọ. bàbá wa fẹ́ jẹ́ bẹ́ẹ̀ méjì ní sẹ́ pàápàá lójú ọ̀ràn irun tí ẹ máa wò wá sí. táǹkì yìí ọlọ́run kọ́ gba lẹ́sìn fún wa a máa wò lábala gbogbo lásìkí gan tá ìgbàládá irú yìí gan ni òpó ẹ̀sìn ìmọ̀tútì àbíbẹ̀ kọ́ni bàbá mọ́mọ́dé akọ́mọ ha mọ́mọ́dé akọ́mọ tí bẹ́ẹ̀ yẹn bá ti lè rí kí mo ní nǹkan ṣe ní ákí olùtìgbẹ́sìn lóòótọ́ níbi tí wọ́n pàtàkì dé irú yìí orí ẹ̀ ni wọ́n sírosẹ́ wálé níjọ́ àìkè àná bọ́lá ń balẹ̀ pé wọ́n gba wà ní sọ́là hátí sọ́là hàlà àmàlùkùlù bí ọlọ́run bá lè pẹ́rù ìyàn ọ̀dà wájú ọlọ́run iṣẹ́ ti dá lọ́dọ̀ ọlọ́run ìrònú làá fi máa wọn ìgbàgbọ́ ṣẹ̀pá ti nínú tàtí mọ́ àwọn fi wọn gbàgbọ́ lọ́nà wo tọ́lá nàbí sọ fún wa pé alhadu bayna al-kufru wal-islam tàbí sọ́lá tí wọ́n bá ní kẹ́ ẹ máa là tí ń bẹ láàrin pé èèyàn jẹ́ mùsùlùmí ó jẹ́ kèfèrí kọ́mọkìrùn gbogbo ojú ẹ bá ti lẹ́nìkan tí ò kírun kí ni àmì tá a fi dá kèfèrí ìmọ̀ ní kọ́mọ́sí kí ni kọ́mọkìrùn òun ni wọn fi gbà wípé ẹni tí ọba kírun bọba kú àgbọ́dọ̀ kírun sílá àyè kírun sílá ànábi ọlọ́run ànábi ọgbọ́dọ̀ dùn bẹ̀ láíláí gbogbo ẹni tó bá kú tọ́jú sí wípé ó kú lórí iṣẹ́ kèfèrí ọlọ́run lọ́gbọ́dọ̀ dùn bí ìsìnkú ẹ̀ kódà ẹni tí ọba kírun wọn là fún lọ́mọ wa kó fi sáyà sórí bẹ́ẹ̀ lọ́dọ̀ wa ẹ̀dá wa pọ́n mi lo ọ̀pọ̀lọpọ̀ wa lónìí òun lọ́mọ ti mú kèfèrí wa bá lé gbọ́dọ̀ làjókòó yìí àwọn làjókòó yìí tọ́mọ ti mú kèfèrí wa bá wa lé nítorí wípó nípò torí wípó lówó ọwọ́ wa lójú ilé ló ṣe ẹ̀ka ṣé ọmọ yìí sábà máa kírun ẹ̀sìn ọjọ́ sọ jẹ́ kọ́ máa ṣẹ̀sìn tiẹ̀ sọ ma pé mùsùlùmí lè mi bàbẹ́ ẹ̀ mùsùlùmí nǹkan rẹ̀ ń bàjẹ́ díẹ̀díẹ̀ nu kò sí bó ṣe lè mórí bọ́ bọ́mọ rẹ bá ti bọ́ sọ́wọ́ kèfèrí kéyìí kí mi gan nínú ọmọ rẹ ọmọ tó di kèfèrí ṣèṣì ṣèṣì ni tọ́lá wọn ò sùn àwa làwọn ń sùn wọ́n ń ṣiṣẹ́ lójú ọ̀nà bí gbogbo ìní ó ṣe di kèfèrí wọ́n lẹ́ni tí ọba ti kírun àgbọ̀dọ̀ fún lọ́mọ wa sórí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwa mùsùlùmí ó wọ́n lóbìnrin ọ̀lẹ́sìn ẹ̀sìn bàbá alábi sọ fún ọ pé ìdá àtàkùn máa tàrà dọ́wọ́nà dìínà wà kúlùkọ́ fọ́sàwùjú tẹ́lì kaba wà bọ̀ fóun fẹ́ fẹ́mẹ́ alábi ní kàmi jìnnà wò lọ́dọ̀ ẹ̀ dìínà wà kúlùkọ́ wẹ́sì wòwe tọ́ ọ bá wọn pé kò lówó ọlọ́run ní ọlọ́mọ wípé ìyàkúnú fọkàrà lógìnà ìhùn ọlọ́run bí fàdúrà tọ́ ọ bá rí lónìí pé òlówó ọlọ́run ní lónìí tí ó dọ̀la tí ó ṣe kíni tí ó nì elóhùn ọ̀nà lọ́wọ́ ní kẹ̀kẹ́ èèyàn sì lè lọ́dún lónìí kátorí ẹ̀fún lọ́dún lọ́mọ kó tòsí lọ́la àbí ọ̀rọ̀ wọn ni ọlọ́run anábì ní gbogbo àtẹ́nì kan bá ti lè wá báyìí tó lóun fẹ́ fẹ́ máa yín tó bá ti lẹ́sìn tó sì níwà tó dáa anábì lẹ́fẹ̀ẹ́ wà ilà tàfọ̀ àlù tàbùn fìtínà wà fàṣà àlù tẹ́ ẹ bá ti fàyẹ́ ti tẹ́ ẹ ṣe mọ́ lórílẹ̀ ayé ọlọ́run ànábì ní fìtínà lókun tẹ́ ẹ máa ní lórílẹ̀ ayé ṣàwọn ilé sàbáàdì fasadu kẹbi ìbàjẹ́ ìwà ìbàjẹ́ tó tóbi lókun tẹ́ ẹ máa ní lórílẹ̀ ayé irú kíkí òun là á fi máa ma ipò èèyàn nínú ẹ̀sìn sẹ́lẹ̀ sí ni àmọ̀ fìrún wa sọmọkírun nígbà báyìí láàmọ̀ fi yókù láàmọ̀ fi jọ́ọ̀jì irú yìí wọ́n fẹ́ ta báńkì kọjá sọ̀láàtù dáàtù rọ̀rì kọjá ẹ̀rù tọ́lẹ́mí kọ́májẹ ẹ̀rù tí ò ní ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ọ̀run tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá ń kí lónìí ìrù tí ọ̀lẹ́mí. àìlẹ́mí rẹ̀ bẹ̀rẹ̀ látara pé ohun ẹlòmíì ọ̀tí ẹ̀mọ́ tí wọ́n ń wí lónìí ẹlòmíì máa ń wí kọ̀mọ̀túnmọ̀ tí ń wí kò mélòó ẹlòmíì máa ń tí wọ́n ń wí ọmọ tún máa ń tí wọ́n ń wí kò sẹ́mi ẹ̀ lórí ẹ̀ ọjọ́ mélòó ọjọ́ mẹ́ta bá a bá ti kíyèsí mẹ́tẹ̀ẹ̀ta yìí a lè dá ìrun wa padà kó di ìrun tó ní kíni kò sẹ́mi ló ti lórí wípé ká máa tá a máa ń wí lórí o kòkó wá sí kòkó wá sí síjọ ọ̀rọ̀ púpọ̀ níjọ́ la bàbá máa sọ pé orin kí iṣẹ́ orin orin kéwù.

ọ̀sẹ̀ tí wọ́n dábọ̀ ìmọ̀ lọ́sẹ̀ tí gbà tó tó sọ gbogbo ilé ọ̀sọ̀ lábáwá gbogbo tó sọ nígbà téèyàn sọ èdè oníkankan sínú ẹ̀sìn ohun tí ń dá níyẹn ni téèyàn rò nínú kiri níbo ti dìde tó lẹ́gbẹ́ mọ̀ ń lọ kí ìṣáì èrò tí ń bẹ lẹ́gbẹ́ ló ṣe kí ọgbẹ́gẹ́ mo tún dára pé èyí ṣàlùwàlà fún kí àníyàn nìyẹn sẹ́yìn pé a ní wàhálà mọ́ ohun tó kù ní àwẹ̀ wa ọlọ́run yẹ ká mọ̀ tuma táwọn yìí tọ́lọ́ bá lè pé gbólóhùn táwọn yìí gan kó tóbi kó dòdòdò lórí a ní sòrò ayé wa. ìtumọ̀ ẹni pé kò sí kankan láyé mọ́ tó tóbi tó sọ lọ́dọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ wa lónìí máa ṣe ń wí aláwọ̀ kìbárú òǹdè náà tún kìbárú ti wa láwọ̀ kìbárú òǹdè ń bẹ pàpàrọ̀ ni sọ́láwọ̀ kìbárú wa ní túmọ̀ sí a bẹ́ẹ̀ ló ti ń sàláwọ̀ kìbárú ní tó ń fún yìí fún pa ó sì láláwọ̀ kìbárú bẹ́ẹ̀ ló ti ń sàláwọ̀ kìbárú ní ń refresh oògùn gbẹ́rẹ́ tuntun tó ju gbẹrẹ ọjọ́ gbẹrẹ ti pẹ́ ẹ̀ka tuntun sá láì máa rìfírẹ́sì kọ̀ǹpútà àdéhùn ni nítorí wípé ọlọ́run ò sí kí ni kò tóbi ọlọ́run ló sì tóbi ju gbogbo nǹkan lọ òun làwọn tà lẹ́gbàgbọ́ tí ayé wọn fi rọrùn títóbi ọlọ́run òun ni wọ́n dì mú tí wọ́n fi ní àṣeyọrí èmi àtẹ̀yìn lónìí títóbi ọlọ́run yìí ọjọ́ kankan lójú wa bọ́bá yìí ti rí bẹ́ẹ̀ ọmọnìyàn ò ní láti yọrí lórílẹ̀ ayé tọ́lọ́lọ́ sọ bẹ́ẹ̀ ọlọ́run wa máa qaddaru Allaha haqqa qadrihi ọlọ́run lẹ́ẹ̀ tí ẹ̀ fún mi ọlọ́run ẹ̀ bùkún mi bẹ́ẹ̀ mi ọlọ́run ṣètò ọlọ́run wa fẹ́ fi lè àwa bí ẹ ọlọ́run lẹ́mi tí mo lẹ́mi mo tóbi jù àrùn jẹ̀míyà gbogbo lẹ̀ tẹ́ ń bẹ̀ yí pátá tọ́ba dídú àlìkìyàmà kọ́ọ̀dọ̀ tó wù yà ọmọ àlìkìyàmà ẹ̀kú wù mí ọlọ́kan. ọlọ́tọ̀bí àdúgbò ọlọ́ni gbogbo rẹ̀ pátátẹ̀ wà ń bẹ̀ méjèèje yà ẹ̀kú ọlọ́kan ni kí ló tún wí tẹ̀lé Allah akbar gbogbo méjèèje rẹ̀. bẹ́ẹ̀ bá gbójú sókè ń gbọ́ àlùkí àmọ́ ẹ̀ ní irisẹ́ màmá. níbo ló wà ọlọ́run bá ti wí yá tó bí yẹn nìyẹn èmi ọlọ́run ti fi ọwọ́ mi kan mo ti fi ká gbogbo ẹ̀. ọlọ́run yóò tóbi àlójọ kí ló tó wá ń sá kiri bọ́lọ́run bá tóbi lóòótọ́ tírun yìí sì ṣiṣẹ́ lára wa kọ̀yọ́ ọmọ lè gbélé yín ògì ẹlòmíín dẹ́rù bá débi pé kò gbádùn ọ̀kadì sí i nítorí pé kò mọ títóbi ọlọ́run tí èèyàn bá ti mọ títóbi ọlọ́run yọ ọba mọ̀túmọ̀ ọ̀run tí ń kí yọ mọ títóbi ọlọ́run ọba yìí ọba tó tóbi jù òun lọ́lọ́run bá a bá fẹ́ kírun tí ó lẹ́mí ọ̀rọ̀ yẹn ní kẹ́nìkan kẹ́ wá ká máa dẹ́mi wá padà sínú nǹkan tá à ń wí lórí o tẹkibíra tó lè rọ́ọ̀mù tá a fi wọ olóorun òun lẹ́nu mí ìní fi ń yẹjú sẹ̀mí ayé rẹ̀ bá a bá ma gbogbo ẹ̀ olúwa tó bọ́nu zùmẹ̀ ọlọ́run bá lè sí ọlọ́run fi àdánwò ẹsẹ̀ kan wọ́n bí ẹsẹ̀ rẹ̀ ọwọ́ ẹ bá fẹ́ gé bóòlù la wọn làwọn kún lóhùn ọ̀dà bẹ́ẹ̀ bá kún òun lóhùn bóòlù ní sẹ́ òun bá ń lọ wọn lò lè máa ti bọ́ lọ́wọ́ ọba àwọn sì pinnu pé àsìkò kankan ọgbọ́dọ̀ lóhùn ayé òun kó wọn fìlà tọ́ba ti hapun lé oorun òun ò lè rántí ọlọ́run mọ́ wọ́n níbo láti wá ṣe ẹsẹ̀ ní jẹ́ra ẹ lọ́yìn àgbọ̀dọ̀ mọ́gẹ̀ ẹ̀wò bíi mọ́nìdé ẹ̀tún wà dánwò etí kálukú wọ́n gbà nù asinọ́wò pé amọ́ra dánwò àti wájì kò pé gbogbo nǹkan máa dánwò kẹlòmí amọ́ndẹ̀lẹ́ kọ́ máa sún ọlọ́run lómi mo ṣe pẹ́ńlẹ̀ rẹ tó yìí gbogbo èèyàn tó lọ tó lókè àràfà mo tún dúró nǹkan ò tún wá lọ déédéé so ó sì wá mi ọwà náà ẹ̀gbọ́n mi kú mi. ó ti ṣe ìmẹ́jì sọlọ́ ó ń béèrè pé sọlọ́ ń wà mí ọwà. èèyàn sí lọ́hùn kò pé kí kéèyàn dá kò sí lọ́hùn kò pé ká yí ọmọ yẹ èèyàn kò ní kankan ṣe ètò ilé ayé òní kankan ṣe pẹ̀lú ẹ̀sìn ẹni ọba wọlọ́ọ̀ ní í ṣe é fún a máa ṣe fẹ́ni tí ń sìn ín a máa ṣe fẹ́ ni tí ò sí kíni tí ò sí. bàbá wa ó wọ́tò yìí ó ní èéfò yín lásìkò tẹ́ wàá gbé ẹsẹ̀ o wọ́n ní níbo ni ọ̀rẹ́ máa sọ tóun bá ti ṣe tẹkibíra tó yẹra ẹ̀bọ́n ọ̀rọ̀ la sọ Allahu akbaru tá a fi wọnú nìkan ló fi bí ya bùkátà rẹ o irú lèmi àtẹ̀yìn kí lónìí tí ọ̀gbọ́n bùkátà wa torí pé sọ̀lá tún bí la rò. irun táà ń kí irun tí ọ̀lẹ́mi oníṣẹ́ ti gbọ́ tí mo ṣe tí mo wọnú irun ẹ̀wájú torí pásìkò tẹ́mi ti ń bẹ láàrin èmi àtẹ̀dẹ́ ẹgbẹ́ mi mọ́ ìtòkù tí mo mọ́ ti ń bẹ láàrin èmi àtọ́bẹ̀ àtọ́dà mi àwọn arájókòó yẹn kò sí ní táyì ṣe lórí o àṣẹwó àtajà sára wọn ò gbọ́ kó ṣe yé ní àfìgẹ́ta. Allahu akbar tẹ́mi àtẹ̀yìn bá gbórí bẹ́ẹ̀ alágbára lọ́wọ́ òun nìkan nìkan ní kọ̀ọ̀kan wa ká máa gbé ara lé ìtí àyẹ̀wò fẹ́ se inú sẹ̀mí ayé wa nìyẹn. bàbá ń bá òun kan bọ̀ tábà ti Allahu akbar ìtumọ̀ ẹ̀ ní pé ìtí ń jẹ́ mi láyà tí mo bá bọ̀ O tóbi ọba tó lè ṣe nìyẹn. ọba tó lè ṣe onílé ọlọ́run ìtumọ̀ aláwọ̀ àkùbárù lẹ́yìn ẹ̀ àwọn akẹ́sọ́lá tó fàá ti àbítí ti dúró náà ọlọ́wọ́ fààyè lẹ́jọ́ mi tá a tún máa fi tẹ̀síwájú. sọ́látò fàtíà tí wọ́n fi lé alẹ́ nù yìí nínú orin tọ́lọ̀ ṣe wá ní orin sọ́látò fàtíà orúkọ tó wù nìkan jẹ́ olélógún ní sọ́látò fàtíà sọ́látò fàtíà sábà al-mathani sọ́látò duha sọ́látò ruqiyya sọ́látò shifa

òfin dúdú kọ lọ́wọ́ òfin béèrè kan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó jẹ́ ká lè fi ọlọ́run subhanahu wa ta'ala ó ṣe fẹ́ yóò sì sí ní àtẹ́wọ́gbà nígbà tí ọba tó ń yá a tẹ̀síwájú mo fẹ́ fi ṣẹ́jú méjì tó kù mo fẹ́ filẹ̀ láti fa àyè fún béèrè bí a bá rí ẹ má bá mi wo bí a bá rí bí a bá sì rí bàbá rí béèrè bá jẹ márùn bóyá kò sì jẹ márùn. ọ̀sán. No ẹ̀ka faransé ó ti ó ti di dandan pé àgbọ̀dọ̀ sèkẹ́mọ́lẹ̀ àbẹ́ni tó bá wù ní tó tó ṣe ọlọ́wọ́ sẹ́lẹ̀ sọ. ìbéèrè tó jẹ́ mẹ́sìta wá sí òun ni wọ́n fi wá ní tí wọ́n béèrè ni wípé nígbà tá a ti bọ́ sínú oṣù dọ̀lẹ́híjà ohun tí wọ́n máa ń sọ fún wa ní ládàbí alálàájì òun ni pé gbogbo tó jẹ mọ́ irun lára wa kí ká fi ilẹ̀ ká má fa ìkànnà wa á fi ilẹ̀ a wà di sùúrù dìgbà tá a bá kó lókè àràfá tá dọ́kejì náà tá a lọ sọ gun àṣetánì tá ti sọ tán fa ìran wa torí kọ́kàn wa ti balẹ̀ pé wọ́n ti bá ní pa ẹran wa bá a bá ti fáwọn wa a bọ̀ aṣọ ìráàmù wa a bọ̀ ọ̀lẹ̀ àlèwọ̀rú aṣọ yìí òun náà túmọ̀ tafasahun wàlẹ̀ yóò fún nọ̀tọ̀ràhùn tọ́lọ́run wí ọlọ́run tí wọ́n lè bá níjọ́ kejì àràfá tí wọ́n bá ṣiṣẹ́ tán wọ́n lè mú gbogbo ẹ̀gbin tí ń bẹ lára wọn wọ́n lè gbé jùlẹ̀ àwọn àfa pín sí méjì wọ́n lẹ́gbẹ̀ẹ́ tá a fojú rí àti tá a fojú rí ẹ̀ṣẹ̀ wà ń bẹ tá a bá ti dẹni ẹ tọ́lọ́run tẹ́wọ́ gbà fún ẹ̀ṣẹ̀ wa ó ti kú dànù gbogbo ìdọ̀tí tí ń bẹ lára wa náà bí irun bí èékánná àtògé dànù ní níjọ náà ìjọ náà ni wọ́n fẹ́ kí á bí ẹnu àkíyèsí tọ́wọ́ abẹ́rẹ́ ni pé mùsùlùmí òun ìfà ẹ̀sìn ni anabi sàlám tí ọba jẹ́ pé làlúrí bóyá sẹ́tì yẹn sí ọsọ di kíni ọsọ dọ̀rọ̀ àyàn fún yàn gbogbo àwọn àfa anabi sọ fún wa pé àfùlíyà wàásù ṣàrì ẹ̀fìrùngbà yín lẹ́ẹ̀jọ́ pọ̀ ẹ gbogbo anabi ọlọ́run tí a máa yàwòrán wọn fún wa ẹ̀rí kó tí a bá fẹ́ yà wọ́n ìsàlẹ̀ má fìrùngbà sí yọ wọ̀ nínú anabi tó rí àfàwòrán jésù tí yà lóríṣiríṣi òun ni wọ́n ní jésù tó nírun gbàjẹ́ tí ò nírun gbà torí pé wọn láwòrán rẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn adájọ́ náà ti máa ń yàwòrán níjọ́ owó tán Yusufu onírúgbà lónìí ń bọ̀ dàgbà ni níta Yusufu ti hàn fi hàn ìṣesí àwọn anábì ní kíni kí pa ẹni tó bá ti wọn òun náà fi kọ́ sí wọn àwọn gbà pé ara aráàmù kéèyàn fa irun gbà wọ́n fa irun fa sí ẹni bá ṣiṣẹ́ ṣùgbọ́n tí èèyàn bá wà níbi iṣẹ́ sọ́yẹ́ pé sẹ́wọ̀n fààyè gbá láti dáhùn gbà sí àwọn àfẹ́ẹ̀sí gbàgbélà lórí ni eléyẹn tí tí ó fi láàyè àti lè filẹ̀ náà tọ́ba ti yẹ̀léyẹ̀lé yẹn gbogbo ohun tí ń bẹ lára èèyàn lẹ́tọ̀ọ́ àti fi ọwọ́ kan ó lè fa irun abíyá súnà ni mùsùlùmí ìdáhùn abíyá sí tí wọ́n á tí wọ́n máa hó kúsù gbèsè mùsùlùmí tọ́fẹ́ kírun tí wọ́n gbà ládàá èèyàn ọ̀farun abíyá yóò farun pamẹ́ ẹ̀sìn ni anabi fásitì kò sí gan nínú àdéfìmí bó ti jẹ́ pé ó ní kíní díẹ̀ bẹ̀tẹ̀ nínú àdáàbò lọ́wọ́ tẹ̀lifíìbù sí dáadáa ni àwọn àfa máa lò ó ní kọ́kùnrin kọ́fà tiẹ̀ láàrin ogúnjọ́ ọkùnrin ogójì ọjọ́ obìnrin ogúnjọ́ anabi sọ bẹ́ẹ̀ fa fúnra bíyá wa fúnra bẹ́ẹ̀ wa wọ́n fẹ́ ká fa wọn ọ̀fẹ́ pé ìsinwó ẹ̀sìn mọ́tótó ni ẹ̀rí pé náà làwọn ilé náà wá kí fa ẹsìn bóyá ọkà fún gbogbo ẹ tí yọ wà á ah, bí kìnnì kan bí ọdún ah, ọlọ́wọ́ sànù wa èkánná àgbọ̀dọ̀ filẹ̀ náà mùsùlùmí èdè èkánná sí sọ̀bọ̀sọ̀bọ̀ kò sí nù ọ̀sọ́ mùsùlùmí bẹ́ẹ̀ náà nínú tí wọ́n fi fún anabi Ibrahim àmọ́ dáfẹ́ mùsùlùmí dáfẹ́ ọkùnrin àtòbìnrin àgbọ̀dọ̀ dáfẹ́ fún wa nínú ẹ̀sìn wa èyí tí wọ́n bá ń pariwo fún wa pé ká má dàbẹ́ fóbìnrin nínú ti ọ̀dọ́ tí a nù kì í ṣẹ̀sìn wa ẹ̀sìn wa ẹnu kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bó sì yẹ ká dà fún obìnrin ni ẹni bá lẹ́kọ̀ọ́ yẹn òun ni wọ́n fẹ́ kọ́ dà fóbìnrin èyí tí ọ̀dà náà làwọn náà ọ̀fẹ́ ká sí ṣùgbọ́n gbé kalẹ̀ lọ́wọ́ onu ọsọrẹ wọn onu ọsọrẹ wọn tí wọn fi lé ká má dà fún obìnrin rárá bí ti wulẹ̀ kí Ọma, àmàdàbẹ ìfọ anabi Ibrahim níjọ Ọlọ́run ra àjọ̀dọ̀ wà lábẹ́ rẹ̀ tọdọ mọ ogójì ọdún níjọ Ọlọ́run sì ń paláṣẹ pé lọ dábẹ́ rẹ̀ fúnra rẹ̀ ló múra rẹ̀ kùlé ọlọ́kọ́ kẹ́ afọ lọ́nà àlùkìyàmà wọ́n ní fúnra rẹ̀ ló mú rẹ̀ bọ́ sí ẹ̀kùlé ó sì mú kọ̀dú àáké tí ọfà ó sì mú owó akẹ́wọ̀n gbé òfìgé fún ẹ. òun á fi pè ní Ibrahim lẹ́bi wàfà lẹ́fi máa pe gbogbo Ibrahim lálàsí láti ní Ibrahim lẹ́bi wàfà Ibrahim èyí tó ṣe gbogbo tá a rán pé ẹni kó ṣe pé wọn ò pé wọn ò gbádùn ẹ fún ẹ wọn ti bọ́ dà ọlọ́run gbàdúrà sí fún wa wọ́n ní ká fi béèrè. ọjọ́ ti lọ àmọ́ tó béèrè jọ. a kí àwọn àlùfáà àwọn àgbà wọn lọ kọ́ ìmọ̀ àwọn àti kàrámà wọn. ìyá kàṣẹ yà wọlé nàfà. a sọ fún ọ pé jazakumullahu khairan. ọ̀nà tí ọlọ́run fi pọ́n wọlé ní ìpínlẹ̀ wa Ọ̀ṣun. ọlọ́run tó fi wọ́n pọ́n wọlé kọ́mọ́gbà ní ọwọ́ wọn.